nífẹ̀ẹ́ ojú oúnjẹ lọ wà láì ọlọ́run ojú gbọ̀ǹkan lọ́nà ayé yìí kò nífẹ̀ẹ́ yàn wọ́n lè dẹ kó lọ́ọ́ da ẹ́ wọ́n tó bá lọ́kàn wá para ẹ̀ ẹ̀ tó ti gbélé ayé ẹ̀ fún tó gbogbo nǹkan fún tó bìlífù wà lọ́ọ́ da ẹ́ ìfẹ́ là ń sọ àwọn ọkùnrin tẹ̀lé rí ẹnu ẹlòmíì dún ayé ẹlòmíì bàjẹ́ nípò bímọ obìnrin tí ẹlòmíì bá ń tan obìnrin báyìí ọ̀rẹ́ mi kan ló jẹ́ kí n mọ̀ pé wọ́n máa ń pe àwọn obìnrin lórí kì ó fẹ́ bá wọn sùn ni o àtọ̀ lọ ọ̀rẹ́ mi yẹn tó máa ń pe àwọn ọkùnrin orí Àbẹ̀ní Àṣàbí àti pèlè àrò àpè ń dájú mọ àbẹ̀kú lẹ́nu sọ́yọ́ ẹgbàá kan wẹ́ẹ̀ ni ẹni mò ń sọ yín dà lé ni ó wà láyé bí ẹ láìsí ni o torí pé èpè máa jà á ti fi ran àwọn ọmọ tó bí gbogbo àwọn ìyá tẹ̀ ń bu yẹn má bu wọn ara ń ṣòkúta olówó bá wọn fúnra wọn wàá parọ́parọ́ wàá bá nǹkan ní wọn gbogbo ẹ̀yọ ọkùnrin tẹ̀ ṣe jìngólò ẹran tí àtúbọ̀tán gbogbo nǹkan ní ọlọ́bùnmí náà ṣó máa bímọ òkú wọn ò ní fi ṣèkan rí wàá bá sùn wàá gbowó ẹ̀ wàá ṣọdún gọdọ ayé wàá fún lárùn tí ò ní kú lára ẹ̀ torí èèyàn bá ti lẹ́jẹ̀ ruru kò lè kó lára ẹ̀ mọ́ a máa tírìtì ẹ̀ ní wọ́n dẹ̀ ń gbádùn lọ rántí àti sun ẹ o tẹ̀bárẹ́ lomi tó ní stroke inú ọkùnrin tó rìn káàkiri tó ń tọrọ owó ẹ̀ nímọ̀ kan tó ń ṣe tóbìnrin bá tí kabọ̀dì fún ẹ tó bá ṣépè fún ẹ ayé ẹ bàjẹ́ nìyẹn o fàtẹ́yìn ní ṣiṣẹ́ láàárọ̀ ẹni ṣiṣẹ́ lọ́sàn àwọn ẹgbẹ́ yín ṣiṣẹ́ láàárọ̀ òun ṣiṣẹ́ lọ́sàn mo fẹ́ dàbí olú ọmọ fẹ́ dàbí kókó sára ni ọmọdé wàhálà tó kókó sára ti ṣe ọmọdé kékeré rẹ̀ ń pè mí ní fifty three years ó dé struggle bọ̀ látọdún yìí ẹ máa ti lọ rẹ́ǹtì fóònù ṣé ní ìdájí kó sọ́rùn ẹ máa tàwọn ọmọ lọ́mọ ìṣòro ẹ̀kan tó tan tó tan girlfriend ẹ̀yẹ́ dẹ̀ lọ tálé ẹbí kan ní tó pé wọ́n wà lọ́wọ́ ẹ̀ ó ẹnìkan dẹ tọ́tọ́tọ́tọ́ máa fàlù kúránì parọ́ fún gbogbo yín dọ̀dọ̀ lọ́hùn ó dẹ̀ bá yẹ̀ yóò dẹ̀ fún yín ó dẹ̀ sá lọ. ṣé ẹ ṣé akọni yẹn ni ló gba gbọ̀ǹkan ní ẹ̀ ó bá aṣojú gbọ̀ǹkan ó wá filẹ̀ ẹ máa ṣerú ẹ̀ fún ẹ olóhùn iná máa ń gbàdá lọ́bẹ̀ ẹ fẹ́ lọ jà ẹ tó ti ṣe wàhálà lọ ẹgbẹrù ẹgbà gbogbo wàhálà tó ṣe gbére ayé ẹgbà ẹnu ẹlòmíì dùn sẹ wọn bí ẹrẹ owó tóbi rẹ ṣe jẹ wọ́n ti lọ wádìí ẹ̀ wọ́n máa jókòó wọn máa wọ́n máa ya máàpù ẹlẹ́ẹ̀ níbi máàpù nàìjíríà báyìí ló láìkì báyìí ló láìkì wọ́n á tì sí ni wọ́n bá yẹ̀ jẹ́ oníyàwó ọba kan tó gbógun tó parẹ́ dànù ẹni tó fẹ́ tó gbájú ẹ̀ ó láwọn máa ṣe àwọn máa múlẹ̀ wọ́n bolójú ọládùjọ́ ni wọ́n bá sùn wọ́n fi ń tírẹ́tì yẹn ó dẹ̀ para ẹ̀ tó kó láìkẹ́ nìyẹn ó yìnbọn fúnra ó kú dànù ẹ̀ lásàásì kan ló pa lásàásì kan ló pa àpárá ẹ̀ dànù ni gbogbo ẹ̀ dẹ̀ ń ṣerú nǹkan ẹran tí ọlọ́run ẹbẹ̀rù ọlọ́run ẹran tí àṣìṣù ẹran tí pẹ́ bímọ gbogbo ẹ̀yàn ọbọ̀n ọ̀gbìn tẹ̀ ń ṣe ju ìgbólò gbogbo ẹ̀yàn obìnrin náà gbogbo gbogbo obìnrin náà pátápátá tó ń lóògùn fún ọkọ ẹ̀ tó ń bá yí ọkọ ẹ̀ jẹ́ ẹlòmídìí sọkọ ẹ̀ di dìdìrín rántí pé òun náà bímọ obìnrin o èmi ò bá yẹ bọ́kùnrin mi bá yẹ bóbìnrin o àwọn gbogbo ẹ̀yin tó ń ṣe jìngóló ẹ rántí pé ẹ̀yin náà wà bímọ gbogbo àwọn ọmọ yìí ló máa kéré iṣẹ́ tó bá ṣe tó bá ṣe lóbìnrin fẹ́ sọ kó ò ní fẹ́ wọ́n máa ń bú èmi kékeré kékeré kékeré tí màá ti láìkì ẹjọ́ tó lọ má pe nọ́mbà mi mọ́ ni má pe nọ́mbà mi mọ́ ẹ bá máa bú mi kó mò ń ṣakọ mi nígbà tó bá fi ẹ ṣe tí bá pẹ ẹsùn tọ́jú àwọn àròjọ káàkiri olórí burúkú ni wọ́n mi ń ṣe olórí burúkú wọ́n olórí burúkú ní fóònù kò wọ́n ṣe jẹ́ kó máa lọ́nu ẹ̀ ẹ̀wọ̀n náà kò ní fẹ́ ni torí bá ń fọ ẹ orí máa máa fọ ẹ tó ń fẹ́ sínú máa rún ẹ àwa lọ pọ̀ títí ẹ ti jẹ́ jẹ́ kó tí ọkùnrin mi bá parọ́ tí ọkùnrin mi bá parọ́ fún obìnrin báyìí obìnrin yàtọ̀ fẹ́ yí lórí àgbà jókòó ẹ̀ máa rántí bá jí láàárọ̀ bá lọ pé ìfẹ́ tó kọ́ pé ìfẹ́ mi tó ti jẹun ayọ̀ mi sígbà kìnìún kan ìdùnnú mi ọkùnrin wọn ló ṣe báyìí ó wá tán tán kan ní ẹ̀ wá jasigorodo ògùn ṣayé kò ṣayé orí burúkú ló ń ṣe wọlọwọ láìfẹ́ bá dẹ̀yìn wọlá irun wọn máa rí pé ọmọ ò ní sin wọn ọmọ ò ní gbọ́rọ̀ sí wọn lẹ́nu ọmọ máa nà wọn láàsì ni torí owó tó kó jọ yẹn tó fi tọ́ àwọn ọmọ yẹn nígbà tó dúró tó ń ṣiṣẹ́ ó lówó lọ́wọ́ ó dẹ̀ tọ́ gbogbo nǹkan ní ẹ̀ obìnrin fẹ́ ju ohun kan lọ láyé yìí ó ti rò kú pé kí ló ń ṣe ní ayé ó ti fẹ́ bẹ́ sódò fẹ́ kú gbogbo ọkùnrin dẹ́n ṣe báyìí má ṣe báyìí mọ́ ẹ wáṣẹ́ ṣe ẹ lọ wáṣẹ́ ẹ ṣe wáṣẹ́ báwọn àwọn tó kiri pure water tó ti rìn lọ́wọ́ lọ́ọ̀fù ẹ máa ráwọn ọmọ ẹ máa rọkùnrin míì ó máa sọ fún mi pé kò níṣẹ́ ilé tó ń gbé bíi tírí mi lọ obìnrin ló ń sọ ṣé wọ́n ti mọ̀ pé ìwọ náà fúnra ẹ̀ wọ́n ti mọ̀ pé jíǹkó lè léyìí kò níṣẹ́ lọ́wọ́ dẹ̀ ń gbélé tírí mílíọ̀n tú mílíọ̀n ó dẹ̀ lo mọ́tò gidi mi lè bú gbogbo ẹ̀ tó bá nífẹ̀ẹ́ o gbogbo ẹ̀ tó bá ń bú ẹ̀ tó nífẹ̀ẹ́ àṣírí lẹ́nu yẹn o ó wá parọ́ fún yẹn ó nífẹ̀ẹ́ tán ó wá ba láìfẹ́ jẹ́ ó gbà nǹkan ní ẹ̀ sọjúgorodo òun náà ń ṣe òun ṣe kí náà korúkọ ẹ̀ ń sin náà jìngólò jìngólò kọ́ ló ń ṣe orí burúkú ló ń ṣe ìbọn abẹ́ láàsì wàláì wàá kúkúrú gbogbo ẹni tó ti ga ló fẹ́ sọ̀kalẹ̀ fẹ́ gba kan ní ẹ̀ ẹ̀ ti máa fura yín yàyà kan wà bẹ́ẹ̀ orin ìnáwó ẹ lọ́ba wọ́n yìí máa ṣe fún ọmọ ti máa ṣe fún ìrandíran ọmọ ẹ̀ nìyẹn ó dá o gbogbo ẹ̀yin obìnrin náà lè wá bú fàrí dáa. Ah. Ah, kò ṣe é jáde ẹ má bù ọdún tí ló máa sọ fún un ṣebí tìjú tó lóun ìtìjú tó bẹ́ẹ̀ sí lórí lọ kú náà nìyẹn pé à ìtìjú àwọn ń bù ẹ mẹ́rin ká ṣerú nǹkan báyìí àdúgbò ọ̀pọ̀lọpọ̀ bá bẹ̀ wá ni ẹ tó bá ti nífẹ̀ẹ́ má gbà nǹkan owó ẹ̀.